ẹ bọ́ síbí Ọbásanjọ́ àti ta ni ẹ̀yin àgbọ̀ òfò tẹ́tí mọ̀ pínlẹ̀ Nàìjíríà ò lè rojú kó lè ráyè ó ti wà nínú ọkàn yín pé Nàìjíríà ò lè ní ìsinmi ẹ̀yin bàbá yìí ẹ̀ ní ní ìsinmi lágbára ìdùnnú rẹ̀ nígbà tí iṣẹ́ tí wárí tó ń ṣe Fábíọ́lá gangan ni wọ́n ń ṣe fún Tinubu lọ́wọ́lọ́wọ́ yìí o fẹ́ gbé intaviu ẹ̀ jáde Tinubu tó wọlé nípínlẹ̀ rẹ̀ kì í ṣe iṣẹ́ ọwọ́ APC bí kò ṣe àṣà wípé yorùbá ló kàn pdp rẹ̀ ẹ tó ṣèlú ẹ tó ṣèlú inú mi dùn pé ipò ààrẹ ti padà sí ìhà gúúsù ẹ wá gbọ́n tí ah, bàbá ọbásanjọ́ ìjọ tẹ bá kó òkú yín máa òkú yín inú iná ló ń lọ apart from pé mi ò sọ̀rọ̀ politically at the library tẹ kọ́ yẹn àwọn èèyàn gba àwọn contractors yẹn ẹ gbọ́ tí wọ́n gbéṣẹ́ wá iṣẹ́ yín wá àtàwọn tó ṣe náà àtàwọn tó kọ́ bẹ̀ yẹn ẹ fún wọn lówó wọn dò ní ẹ ń gbowó lórí library tẹ̀ ti fi ṣòtẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ti padà sí ìlú òyìnbó tó ti lọ ń faṣẹ́ padà wọ́n gbéṣẹ́ yín wá ń gbà yẹn with evidence mo ṣiṣẹ́ yín yẹn ní three years ago gbogbo àwọn contractors tó bá yín kọ́ kínní ibi tẹ́ ẹ dájú dé ìkànnì ẹ dájú ọmọ tẹ́ ẹ fi okó yín bí abímọmọ wò níyìn Ọbásanjọ́ èèyàn tó kú mọ́ tí kò èèyàn mọ̀nà òun mọ́lẹ̀ lọ ẹ̀yin àgbà òfò tẹ̀m̀bálẹ̀ Yorùbá jẹ́ yín tó ṣe géèmù tó plé nígbà tá Bíọ́lá dá a padà kò tí ì sí íńtánẹ́ẹ̀tì kò sí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ bó ṣe parapọ̀ mọ́ díyà ńgbà yẹn ẹ lọ bá Abacha Babangida kó má gbé agbára fún yín ọmọ yín tó tún jọmọ ìlú yín ọmọ àdúgbò yín lábẹ́òkúta ní MK Abiola. ṣé o pé kí ìdìbò tí máa ń bá yín sọ̀rọ̀ ẹ má mọ̀ wò pé wéèrè ló ń wàásù wéèrè gangan lọ́lọ́run ń lò láti wàásù jù. bẹ́ẹ̀ ṣe pé Fẹlá ní wéèrè títí títí tí wèrè ní Fẹlá wèrè ní Fẹlá tó ń kó sọ fún pé sọ fún Fẹlá and smiling international chief chief wèrè lẹ́pẹ̀ títí títí títí tí lórí ọ̀rọ̀ yín náà ni wọ́n vandalize property wọ́n pààyà ìtọ́jú látòrí òkè lórí ọ̀rọ̀ yín Yorùbá yìí Ọbásanjọ́ àwọn tó ń do yín gan wọ́n lẹ́ẹ̀kì ń fún wọn lówó ẹlẹ́kọ̀ọ́ bò ọ̀fẹ́ ẹ̀yin gan ń jẹun gidi sẹ́nu ara yín amúyẹ ìgbàlẹ̀ tí fi rí gàárì àti kúlíkúlí hàn wá lórí lórí live chat ebi ò tọrọ gbèsè ayé yín owó ló ná yín Ọbásanjọ́ ẹ̀yin gangan ò náwó interview wèrè wo lẹ lọ grant ní BBC yẹn voice note yín lè ka ọ̀tún bí mo rí voice note yẹn o ẹ̀yin ọmọ ewé ta ló kọ́ ti voice note yẹn. Bàbá, good evening. Hello. Good evening, sir. Good evening. You try to call me. Yes, sir. It's Charlie Boy. I know it's you. I was just, I just wanted, the only thing I wanted to ask to confirm if truly, because we don't know what's fake news anymore, if you had really gone to INEC. No, I haven't. I haven't. I haven't. Okay. Okay. I haven't. Okay. All right. Mm. But they are, well, they want to steal uh, a victory. We must not allow them. Baba, just give me a command. What do I do? What do you think? What what can I do? Now you you sh- you shouldn't do it alone. You need to occupy Nigeria. All right. Yeah. It's Nigeria. So because in that way There's no, when the country is paralyzed, then they will find solutions. All right? Okay, sir. Okay. rẹ pé ṣé àmẹ̀bọ̀ mo ti rí ni ni òun àti bàbá kejì yẹn ẹ wò lásìkò tó ń kádìbò lọ́wọ́ tí Abíọ́lá ní pé kí àwọn yúùtù kan lọ kan lọ da ìyẹn àmì sọ́rí Ọbásanjọ́ àtúbọ̀tán yín ò da ẹ̀yin tẹ́ ẹ burá wà bí ìgbẹ́ ẹ̀yin tẹ́ dàbí ẹlẹ́dẹ̀ ẹ burẹ́ wà wọ́n dẹ̀ ròyìn okó burúkú tó gbẹ lábẹ́ ẹ̀yin ẹ kàn lóko nídìí ni ẹ lò àti ná owó ló ná ibi ẹ̀yin tó jẹ́ pé ibi tẹ́ ti jẹ́lẹ̀ àwọn wọ́kàsì yín tó ń bá ṣe yín ṣiṣẹ́ ń fàmù àmọ́ ìgbà wọn ti gbéṣẹ́ yín wá tí mo ti ṣe tẹ́ẹ̀kì ń san sálárì fún wọn Ọbásanjọ́ burú gidi olólùmọ̀ orúkú tó máa pa yín o bóyá tsunami ló ṣe máa ru Ọbásanjọ́ lọ last ẹ̀yin ọmọ ewu ta ló gbé kíní voice note Ọbásanjọ́ ibi tó sọ pé kán lọ fi tipátipá gbàjọba kán lọ dàgbọ́jọba orú pé wọ́n gbọ́dọ̀ gbé fún Tinubu kó Ọlọ́run ò ní gbà fún yín kò ní yẹ yín kí lórúkọ bàbá òkè kí lórúkọ bàbá òṣì tọ́jọ́ sọ̀rọ̀ yẹn tó ní Tinubu bá wọlé òun máa sá lọ sí Ghana ẹ̀yin olórí burúkú déédéé Ọbásanjọ́ lásìkò lásìkò coronavirus àwọn wo ló fún lóúnjẹ ní gbogbo ògbà yẹn ta ló fún lóúnjẹ ìkà níyín àgbà òṣì níyín àgbàràgàràgà tí ò fẹ́ràn mẹ̀kúnnù tẹ́ ẹ̀ dẹ̀ wá láàfíà ẹ̀ wá fún orílẹ̀-èdè Nàìjíríà fídíò yẹn ní èrè kọ́mẹ́ǹtì yín ẹ jẹ́ kí n wò ṣé mi bookmark ẹ ni. àṣẹyìn lẹ ń dalẹ̀ Yorùbá rú láti jọ èmi mọ̀ pé ẹ̀yin lẹ ń dàrú kò sí ọmọ yín kankan tó dàgbà tó súnmọ́ Ọbásanjọ́. ok mo ti rí ẹ gan ẹ̀gbọ́n tó bá sanjọ wí òun àti Charlie Boy àti Donald Duke àwọn olórí burúkú mọ́ ṣàǹfààní. My block sáré mo ti kànú ẹ jẹ́ kó rí yín pé o. Good evening, sir. Good evening. You tried to call me. Yes, sir. It's Charlie Boy. I know if you. I was just, I just wanted, the only thing I wanted to ask to confirm if truly, because we don't know what's fake news anymore. If you had really gone to INEC. No, I haven't. I haven't. I haven't. Okay. want to steal uh, a ah, victory, we must not allow that. Remember? Just yeah. give me a command. What do I do? What do you think? What What can I do? No, you, you, should, you shouldn't. Shally Boy, Donald Duke. Ṣé ẹ̀kú bàbá ó ṣe iye Ọbásanjọ́ yìí? Ẹ tó yẹ pé tí Ọbásanjọ́ bá kú bá ìwọ̀n tẹ̀ ní rókò ẹ̀. Inú kó gùn pa ti wu òkú ẹ̀ lọ. Àbí Magídùn. Ọbásanjọ́ ara mo sọ nǹkan kan kí ìdìbò tó wáyé ẹ lọ ìwé èrè ló ń sọ̀rọ̀ ẹ bá rántí mo ní Ọbásanjọ́ dìídì mi wọn ní láti sọ fún yàn because ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ ń ru ọpọlọ yín ọpọlọ ni mo rò pẹ̀lú bí Ọbásanjọ́ ò ṣe fẹ́ kí Yorùbá jẹ́ president Nàìjíríà ó fẹ́ retain legacy yẹn ṣé mi ò sọ ó fẹ́ retain legacy yẹn kó orúkọ ẹnìkan kó wà nínú kí ni wọ́n ti pè àti Bọ̀dé George kí orúkọ Ọbásanjọ́ nìkan kó wà nínú ìwé pé òun ni the only Yorùbá ọlọ́run ò ní fire fún ọ ìdájọ́ ọlọ́run gan pẹ́ ọlọ́run àmọ́ ọmú bi náà ní àmọ́ ọmú tìrìlọ̀ ní àná irú bàbá yìí ọlọ́run ti yẹ kọ́lọ́run gojú lójú ẹ̀ Ọbásanjọ́ kọ́lọ́run kó gbohùn lẹ́nu ẹ̀ kó wọ́n fi paralysis kan fi dẹ́ kan fi ṣàǹkó fún ẹ̀ òkú wúlò fọmọ ilẹ̀ Yorùbá dámilò ọmọ Yorùbá wo ló fà lọ́wọ́ sókè rí Ọbásanjọ́ ẹni tó burẹ́ wà bí ìgbà ó dàbí ìnàkí ìmọ̀dò èèyàn mélòó ló ti fà lọ́wọ́ sókè rí Ọbásanjọ́ èèyàn mélòó ni o ti fún jẹ ní àsìkò tí o ń jẹ wọ́n nígbà kòrónà tó ní kó má jáde èèyàn mélòó ló fún ní nǹkan ẹ kàn wá lé ayé lásán lé ayé ló wà lásán lásán lásán nígbà tó ti mú òbí tó ní ibo ló fà mọ́ra ó dẹ̀ ń sọ èdè abínibí Ọbásanjọ́ géèmù orí burúkú tẹ́ ẹ plé nígbà tẹ́ ń ké wò kò sí íńtánẹ́ẹ̀tì àwa ń fa yín fi ayé yín yín ba ayé yín jẹ bí yín fi ayé yín ya àgbàdo olórí burúkú olòṣì ni yín èébú máa ń dùn yín èmi ń gba sísì lọ́wọ́ èèyàn kí n tó sọ̀rọ̀ èmi ò ń gba sísì ní ọwọ́ èèyàn kí n tó sọ̀rọ̀ mi ò sọ̀rọ̀ pé mo fẹ́ mọ Tinubu èmi ò súnmọ́ olóṣèlú mi dẹ̀ belong to any political party but ìtìjú ni eléyìí ìtìjú ni eléyìí gẹ́ fún wa nílẹ̀ yorùbá sẹ́ ipe àwọn bàbá yorùbá yẹn àwọn gangan ni òjẹ́ kọ́mọ yorùbá ó dìde ìgbà mi mo tiẹ̀ máa ń wòye pé kí haúsá kọ́ máa rúlù nàìjíríà lọ́sẹ̀ tí rò rí ṣá ẹni tí ó fi ìyà jẹ yín nílẹ̀ yorùbá especially yẹn yorùbá ó yẹ ló yẹ kó lọ́n fi ṣe ààrẹ orílẹ̀-èdè torí ìwà yorùbá ìkà ìkà ní yorùbá. ìwà Yorùbá ọmọdé ẹgbẹ́ yín ó ń kọ́lé ẹ̀ ń jíṣò tí ó fẹ́ di Elédùmarè ní Ọbásanjọ́ kẹ́ ẹ tó ṣẹnu bọ̀kúbọ̀kú bí ìmọ̀dò tó wà ní zoo Ìbàdàn ìkà ni ẹ́ Ọbásanjọ́ ọ̀dájú burúkú ni ẹ́ Ọbásanjọ́ ọjọ́ kìnìún àná tẹ́ǹtọ́sì ní years ago ìwà rókódó dóò mo ti mọ̀ kókó yín ò lè yọ owó ná ó jẹ́ pé mi gan ti ẹ̀gbẹ́ kádà yìí ẹ̀gbẹ́ kádà ara kí yóò bòmí ó pa owó wá bó tí mo wà sósì. àgbà òfò níyín ọmọ tẹ Ìyábọ̀ Ọbásanjọ́ ọmọ yín ó tàṣírí yín ó ní ẹ̀kí ń sanwó skul àwọn ọmọ tẹ ẹbí abímọ mọ́wò working class ọlọ́mọ ayé aṣọ lára yín ọlọ́run ajá yín sí òòrùn Ọbásanjọ́ géèmù Abíọ́lá lẹ tún fẹ́ play ṣọmọ ìyá yín ni gbogbo àwọn dúkù àwọn leaf kan leak voice ní ti ayé technology la wà ayé Abiola technology ò tí ì rinlẹ̀ ẹgbẹ́ Abíọ́lá technology ò tí ì rinlẹ̀ ẹ̀yin ajá wọn ẹ wá fún mi o. ẹ wá lọ ń ṣe voice note mo tiẹ̀ láìkì technology ìsìn àwọn tó ní kẹ́ ẹ ṣe voice note náà ló máa táṣìírí yín síta ṣé ibẹ̀ yóò mọ̀ pé wọ́n rìkọ́ọ̀dù yín ẹ wá ní wọn ò gbà tí ìbá ń ṣe pé ẹ ní impunity ẹ dẹ̀ ní immunity tí ìbá ṣe pé wọ́n fún yín ní àwọn nǹkan wọ̀nyí náà jẹ́ ó jẹ́ arrest yín ni but constitution orí burúkú tẹ́ ẹ ṣe wípé ẹ lè máa àrẹ́sì àwọn kan especially àwọn tó bá ti sáàbù nàìjíríà rè ọ̀rọ̀ tí Ọbásanjọ́ sọ bí báyìí ọ̀rọ̀ tó yẹ kó wọ́n àrẹ́sì ẹ̀ fún ni torí ọ̀rọ̀ terrorism ló sọ ẹ̀rọ ọ̀rọ̀ tó lè mú ìjà wá ní orílẹ̀-èdè nàìjíríà ó ní Ọbásanjọ́ sọ bí báyìí pé kó lọ dàgbòrò Ọbásanjọ́ tó yẹ pé ibi tí wọ́n ròyìn ẹ dé Ọbásanjọ́ sẹ́ẹ́ ó gbàbọ̀ dáhùn wọ́n léyìn ò lè pọn mi ń lé ẹ̀ gan ta ló ń fa omi sádùúgbò tó ń gbé Ọbásanjọ́ ó kàn wálé ayé owó ló wá ná Ọbásanjọ́ tá bá wá wíwà wọn á máa jó bí àgàtú wà á máa jó bí àgàtú lórí social media wà á tún gbé bọ́ọ̀dù wà lóun ṣe o ti gbá pẹnátì wọlé ibi ò tó máa ọlọ́run gbọ́ bóyá tí mi ò fi mú aṣọ sí gan ló ti jẹ́ pé gbogbo àwọn ọmọ mi fáyìn ebi òun fọkùnrin tó bá ugly dó ìyá ló máa bá dé ìyá ló bá dé ibi ẹni mẹ́rin ẹni gbẹ̀rẹ̀ màrí bá dé ṣáàkì tí bọ̀bọ̀bọ̀ mo fẹ́ ṣáàkì. sóyè yìí torí fine boy wèrè ni wọ́n ọtí mi ò lè jẹ́ ọkùnrin tó bá ugly mi ò lè jẹ́ ọkùnrin tó bá ugly èmi ò mọ àwọn wèrè tó ń gbé òbò fún Ọbásanjọ́ o mo fẹ́ gbé sórí spíkà ni ẹ wá wò ní ìsìn ẹlí àtìkù ń pariwo oníwọ́n yàn ọ̀jẹ̀ ìní ìwọ náà ló ń lọ ilé ẹjọ́ ìní òbí oníwọ́n yàn ọ̀jẹ̀ olóòlọ ilé ẹjọ́ alala ńláńlá tẹ́wá kò lé ẹjọ́ ẹgbọ̀rún lọ kankan wà ilé ẹjọ́ ò lè lọ ìtẹ́ ìṣe lọ́wọ́ gan mi ò lè criticize yín pé tẹ́yìn sọ pé fẹ́ lọ ilé ẹjọ́ gan is a normal thing èyàn tètè ń gba dìfíìtì wa o èyàn tí kí ni èyàn tètè ń gba dìfíìtì ẹ bá wù kẹ kó lè ẹjọ́ kẹ lọ sínú kòtò ọ̀run kò kàn wá àti gbádé fún ẹni tá a fẹ́ gbádé fún ẹgbọ́n tí Ọbásanjọ́ wí mo ti transfer sórí speaker. just wanted, the only thing I wanted to ask to confirm if truly. Edika comments pé if Tinubu want to rig an election, it will start from Lagos. Alolórí ibu ni wọ́n ṣe. Pẹ̀lú bí àwọn MC ṣe halẹ̀ tó lẹ́kọ̀ọ́, kò yẹ kán lùsì Èkó rárá. Téèyàn bá sọ yí pé Tinubu kò ní rí ìbò mú lẹ́kọ̀ọ́, Ọlọ́run ní ká mọ̀ bẹ́ẹ̀ tiẹ̀ ìgbà ti lùsọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan so kò rí ìgè èkó gan tó ti halẹ̀ so total state yẹn ló ti alolóṣì yẹn. to don know what fake news anymore if he had really gone to INEC. no I haven't I haven't I haven't okay okay okay all right mm. but they are well they want to steal uh, a victory we must not allow them. Only they want to sweep. will be victory. We must not allow them. And olórí burúkú ni wọ́n bá. Èèyàn máa ń lówó kó tó ń gbé lórí burúkú o. Ebi tí mi ò lówó tó yín gan, tẹrú tọmọ ló ń jẹun lọ́wọ́ mi ní ojoojúmọ́. Kò sí lójúmọ́ kan kì í má sẹ́yìn sí ìrìn ọ̀gbìn. Lórí Facebook. ọlọ́run ò àní géèmù tẹ́ ẹ play nígbà tí ẹ̀yin àti díyà tẹ́ ẹ play nígbà tàbí àṣà ọlọ́run ò gbà fún yín tó bá kéènì kọ̀la nígbà tí àbàṣà ló ń fẹ́ gé lédùmarè ápù ló fi ní ìṣẹ̀kí jọ́kejì ìgbòho. Don't yeah. give me for man. What do I do? What do you think? What what can I do? Now you you, you shouldn't do it alone. You need to occupy Nigeria. impunity. Buhari Baba Gozime. Buhari Baba Gozime. Senate rep. This is a threat to a country called Nigeria. Wọ́n ní Godfather. Èmi náà mọ̀ pé gbà kan mo ti ẹjọ́ pé pé wọ́n ní àwọn godfather ló ń kọ́ńtrólù wọn wọ́n á jókòó nǹkan àbọ̀ godfather ṣe nù ìyá kọ́kọ́ pè é ṣe nù bọ̀ǹkà àwọn ń gbé ṣe nù ilẹ̀ ni wọ́n ń gbé ni àwọn tó pè ní godfather tó ń da nàìjíríà rò wọn. orúkọ ọmọ Básanjọ́ wo lẹ gbọ́ kó wà successful torí pé abẹ́ ìṣẹ́ bàbá wò wọ́n rẹ̀ ni orúkọ Básanjọ́ wo làwọn ẹlẹgbọ́ Ọbásanjọ́ pẹ̀lú bó ṣe lo lẹ́sẹ̀ tó nàìjíríà ó wọ́kọ̀ mi kó jẹ pírẹsidẹ́ǹtì kó jẹ mínísítà rèé ibi tó wà atlas èèyàn kọ́ ló dá ẹ ọlọ́run kọ́ ló dá ẹ ẹranko gangan ni wọ́n tó lè gbé ẹlẹ́dẹ̀ kan bẹ nínú fáàmù ẹ ó ti lóyún ní ìsìn ó ti lé ní ten years ẹlẹ́dẹ̀ yẹn òbí òbí wíta ẹ gbé gbogbo agbára ní. àlẹ́ bàbá bàbá bá sọjọ́ ẹ gbé gbogbo ẹnu yín burúkú ẹnu bọ́lọ̀bọ̀lọ̀ ẹnu bọ́lọ̀bọ̀lọ̀ bí ẹnu ògbìn ayé tẹkinọ́lọ́jì lẹ́wà bá ṣe rí gbogbo yín ṣe máa máa níkọ̀ọ́ ẹ jọ tẹ bá ti ń rí àwọn voice note ẹjọ gbogbo tó wà lórí facebook kọ mo máa ń rí ẹ mọ̀ pé late sleeper ni miriam máa ń pẹ́ kí n tó jí mo lè máa rí gbogbo nǹkan tó ṣe ẹ jù sórí whatsapp mi mi ò fẹ́ líǹkì o tẹ bá ju líǹkì máa ṣe pé fún mi fídíò yẹn jù sórí whatsapp ó yẹ ká máa tẹ́ láti máa expose wọ́n ti ń ṣèkà yẹn tipẹ́tipẹ́ Tinubu ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó fẹ́ kó wà nínú guinness record world guinness record pé yorùbá yọkan ní ẹ and he said you are self-centered ìkànnì ìkànnì ẹ ẹ mọ̀ dá nàìjíríà rò kò yẹ àbí wọ́n ti gbé àbí kí n tó jí ṣé wọ́n ti gbé ọbásanjọ́ ẹ̀yìn èèyàn àbí wọ́n gbé ẹ wọ̀rọ̀ tó sọ yìí ẹ̀yìn ìka olórí burúkú nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ṣé kò yẹ ká ẹ gbé. a threat to a country is a crime. Occupy Nigeria. Occupy Nigeria. All right? Yeah. It's Nigeria. So, because in that way, there's no, when the country is paralyzed, alright my people. Now the video on a new watch finish so on a see what wetin happen for inside the video alright my people. make una let me know Waiting on a thing for the comment section and if una never subscribe make una subscribe so dat una no go miss any latest gist wey i dey upload una bye bye till i come on a witness. time bye guys guys my next video bye guys.